بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وموالاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليت أسواج أنه أصول السنة للحميدي أوائي إكمال السنة جاتي أفاوى الحميدي رحمه الله تعالى báàbù tí a mú lábẹ́rẹ̀ wọn ni ìfìlátò sífàtì ìfìlátò sífàtì fífi àwọn ìròyìn rinlẹ̀ wọ́n jẹ́ ìròyìn ọlọ́run ọba dẹ́ta subhanahu wa ta'ala. قال المؤلف رحمه الله ومنطق به للقرآن والحديث أني يمتع القرآن الباوي في حديث عن النبي صلى الله عليه وسلم مثل فقالت اليهود يد الله مغلولة غلت أيديهم إنه تقع عن صنيع ليرى يهود وفوان لفلهم ثم وباوا يجي وفوان لفلهم وسبوا نجي gbogbo wa láti arí mùsùlùmí tí ọlọ́lọ́wọ́ lọ́wọ́ àwọn lọ́wọ́ ń bẹ fọlọ́hún má wulẹ̀ bọ́wọ́ jẹ́ ni pé máa bọ̀ lọ́wọ́ lá ọwọ́ tí mo fọ́láwọn yẹn ọwọ́ tí wọ́n dì ní tí ó lè ná nǹkan ọlọ́run ẹni àwọn olùdarí àyèdè yìí àwọn gángan ẹni sóòkì ó mú lọ́wọ́ tí wọ́n ní lọ́wọ́ àwọn olùdarí tí wọ́n máa kàrò sọ́tún maida àyà sixty one kan inú àyà ẹlẹ́kẹ̀ẹ́ sixty four sixty four sọ irú rẹ̀ náà ti lọ ọlọ́run ọba tó ká tó sọ pé. ọ̀sàmọ̀ wa túmọ̀ tó ìyá tó ń bi ẹ̀mí ni. ọlọ́run rẹ̀ rí àwọn sọ́mà nìyí wọn ká ká ni pẹ̀lú ọwọ́ ọ̀tún ọlọ́run àtọ́lọ́run ọba ní ọwọ́ pẹ́jẹ́ ọ̀tún ní ìtọ́tọ́ sí ọlọ́run ọba subhanahu sọ́tò zumar ayà sixty seven. ومهاجبة هذا من القرآن والحديث. هذا ما بعد جروا إليه من القرآن والحديث. لا نريد فيه ولا نفسره لا نزيد لا نسيه وزوانا لا تنار يعني فلسسي ولا نفسره عاسني ما سلايا لقرر هذه تراجعي كنا تطبيقيا نقف على ما وقف عليه القرآن والسنة ونقف أوط وأجره على ما وقف عليه القرآن والسنة lórí ohun tí Al-Qur'an àti Sunna dúró lórí rẹ̀ nípa ìròyìn ọlọ́run pàtẹ́ta. wọn yẹ kó Ar-Rahman 'ala al-'arshi istawa. nínú kẹta tó fi rìn lẹ̀ ní ẹ pé òkè lọ́lọ́run wà sifatul 'ulu àfẹnilẹ̀ fọlọ́run ọba Ar-Rahman 'ala al-'arshi istawa ọlọ́run ọba àjọkẹ́ ayé ń kọ́ orí àlẹ́ àràṣe ńlọ́dọ́gbalé lórí sọ́tún kan áyà lẹ́ẹ̀karùn-ún. ومن زعم غير هذا فهو مؤتل جهمي tó bá lọ sọ nǹkan mí ìyàtọ̀ sí wọn káàfin ilẹ̀ nù ròyìn ọba dẹ́ta subhanahu wa ta'ala فهو مؤتل olùmúròyìn ọlọ́run lọ́lọ́dé ni jahmi yóò tún wá jẹ́ jahmi. àkọlé mi ti àtúnfẹ́ mẹ́lọ́ba àwọn náà ni الفرق بين أهل السنة والخوارج ìyàtọ̀ láàrin àwọn ẹni tí wọ́n wà lórí sọ́nà àtàwọn kàwáríjì àwọn làwọn tí wọ́n máa ń takò aláṣẹ wọ́n sì máa ń takò olùmọ̀ so ìdí rèé tí al-mu'allif rahimahullah tí wọ́n fi sọ pé wàhálà náà kúlẹ̀ fún mi kọ́lá kiri kàwáríjì ẹ̀ o àwọn òsì gbọ́dọ̀ sọ́rọ́ tí àwọn kàwáríjì máa ń sọ wọ́n ní asọ́ọ̀bà fọ̀kọ̀dé káfàrà wọ́n ní asọ́ọ̀bà fẹ̀bi ìrọ̀tà ń fọ̀kọ̀dé káfàrà ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ní ńlá wọ́n kàn wọ́n bèbè kẹfẹ́rí àwọn oníṣọ́lá ń tó wa o. wọ́lá nù káfíìrì òbí ṣe ń nínà ìdùnnú òbí. àwọn oníṣọ́ọ̀yà bíi káfíìrì pẹ̀lú nǹkan kan tí èèyàn bá ṣe nínú ẹ̀ṣẹ̀ إنما الكفر في الطريق القمس التي قال رسول الله صلى الله عليه وسلم أنا بلا دي كفيري ولا نتوقع أريد من الإسلام ومعه كنت أنقاتي حديث النبي صلى الله عليه وسلم تصون قال بني الإسلام على خمس الإسلام وما سيوري معه شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله آه sísẹ̀rí sísẹ̀rí wípé kò sẹ́ni kọ́lẹ́tọ̀ sí jọ́sí lódodo àfi Allah àti kọ́lẹ́ lájú Muhammad níjẹ́ sí ọlọ́run ọba ní ìṣe àkọ́kọ́ nìyẹn. wà ìkọ́ mi sọ́lá. àti máa kírun ẹlẹ́ẹ̀kejì nìyẹn. wà ìta ìzàkà. máa yọ zàkà àwọn ìtẹ́ta. ọ̀sán mi Ramadan. àti máa gbàwé Ramadan. hajj lè báyìí. àti ìlọ́bẹ̀ẹ́lẹ́ ọlọ́run èyí tí Imam Bukhari àti Muslim gbé jáde nínú Sahihu wọn lọ bákan náà nínú nǹkan tí àkọlé tí a tún ṣe kiri wọn a tún a tún mẹ́nu bà òun náà ni sọ pé. يعني متى تقوم الحجة على تارك أركان الإسلام أو بعدها نقول عمو أري عمو دولور يعني تي وفي أريم الإسلام له وفقا في أفكار وفي له بولا فريد تقوم أن يو jáde kọ́ ọ̀nà ìsìláàmù dọ́là á jẹ́rìí tako pẹ̀lú bí àríkánu islam jùlẹ̀ hmm. àbí afọ́kànnù rẹ̀ gbogbo láti sọ pé ọ̀rọ̀ eléyìí ti ní ti ní bá mi nù. فأما ثلاث منها فلا ينكر تاركه. ọlẹ rí mẹ́ta nínú àwọn àríkánu islam yẹn ẹni tó bí pa mẹ́ta yẹn tì í àtẹ̀lẹ́dì àti máa bá ṣe fàǹfà kankan. wọ́n ń lám yẹpẹtẹ hajj. àbí ká sọ wípé àní bá ṣàríyànjiyàn máa lámúyẹ ta ṣahad ẹni tí ò fi rìnlẹ̀ ṣahad àti allah ilaha illallah wa anna muhammad rasulullah wà nìyẹn. ọ̀làmú yóò sọ̀lẹ̀ ẹni tí ò kírun so. ọ̀làmú yóò ẹni tí ò gbàwẹ̀ rè. لأنه لا يحقر شيء من هذا عن وقته nítorí pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí a kò gbọdọ̀ rà kankan nù wọn láàrin tayọ àsìkò rẹ̀ báyẹn tí ẹ̀ mú ṣàhàdà tẹ́lẹ̀ wá lọ́gbọ́dọ̀ mú wa bàbá yẹn kó tán lọ́gbọ́dọ̀ kẹ́ bàbá yẹn kó gbàwẹ̀ lọ́gbọ́dọ̀ gbàwẹ̀. ọ̀là yóò jí sí o mọ́ ń kọjọ́ o bá dà tẹ̀ fúrẹ́ẹ̀tì yìí sí ìhádìí náà. ami dan and waktihi. wọ́n ní bẹ́ẹ̀ kò gbé kí gbèsè ṣahadata yìí àbí kọ́ lọ gbèsè irun àbí gbèsè àwẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ni ẹ ti ṣàṣe ètò nípa rẹ̀ ó sì ṣàṣe ètò tí ò fi ṣe sásìkò rẹ̀ padà sí kò sí wọn ná búrẹ́dì kankan ní abẹ́ ilé rẹ̀ bí wọ́n bá ti pàtì ẹ̀ kò sí ní afẹ́ bá fà ń tọ̀ wọn ti di ti dala ìmọ̀ rẹ̀ náà rẹ̀ lọ́wọ́ bá ti pa nǹkan yẹn ti kálukú wọn lọ́jà lásìkò rẹ̀ àsìkò tí yẹn bẹ́ẹ̀ kí yẹn mú gbólóhùn ìjẹ́rìí méjèèjì wa kò mú wá ẹ̀ ó ti lọ náà nìyẹn ẹ̀ kó kírun kò kí ẹ̀ kó gbà rẹ̀ kò gbà rẹ̀ tó sì mọ̀ ọmọ sí bẹ́ẹ̀ àní ìdìbàṣẹ máa gba dìbètì lórí pé ìjọba wà ní. فأما الزكاة فأما الزكاة فمتى ما هداها أجتهت عنه àmọ́ zàkà ń tiẹ̀ ìgbà yòówù tí ẹni olówó yẹn bá ti yọ zàkà ní o ti di ikọ̀ yọ náà nìyẹn. àpáàna a ti mọ tìlíhàbùsì. ó tọ̀wọ́ sì wá jẹ́ ẹlẹ́sẹ̀ tìlíhàbùsì níbi àyọ zàkà yẹn ó di ìmọ́lẹ̀ e tí ó di ìdùnnú jáde. àmọ̀lẹ̀ hajj. ó fi ẹ̀yí pé àdá òzàkà àbí ètà òzàkà òun lè mí lọ lára dáadáa. àwọn èmi dé wọn tàn wọn fẹ́ gbẹ̀sẹ̀ ní pé kò tètè mú wá ìdílé rẹ̀. àmọ̀lẹ̀ hajj fàmúta wájúbà àlè. ilẹ̀ wa rí hajj ń tẹ̀ gbogbo ìgbà yóò ti hajj bá ti jẹ́ dandan fún yẹn. ووجد السبيل إليه كتب عليه أو كثر أن في أطلع سفي حج ما أكد أدفن كتب ولا يجب عليه في عامه ذلك حتى لا يكون له منه بد أو بعد ذلك أكد أدفن كان أدوي أدوي إلى اليوم سفي حج títí tí òfin ni pé kò sọ́nà tó lè mọ́tà àjà owó àmọ́ àjìyà. ìgbà yóò dẹ́yẹ̀ bá ti ṣe hajj àti ṣe náà ni. لم يكن آثما في تحقيره إذا أداه كما كان آثما في الزكاة. ó ní torí bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ọ nítorí bẹ́ẹ̀ nìyí ọ ó ní onítorí bẹ́ẹ̀ ẹni ẹ ìgbà yóò tó bá ti ṣe ó ti ṣe nìyẹn kò sì ní jẹ́lẹ́sẹ̀ nípa pọ́nlọ iṣẹ́ hajj yẹn lára nígbà tó bá ti ṣe bó ṣe jẹ́lẹ́sẹ̀ nígbà tó ṣe kí ni ọ ṣe yẹ zaka nígbà tó lọ zaka lára bá ti wí hmm. lẹ́yìn nígbà tó lọ zaka lára aṣọ tó dẹ́sẹ̀ pẹ̀lú lílọ lára yẹn ọ̀hán lè di ẹlẹ́sẹ̀ níbi lílọ iṣẹ́ hajj lára. لأن الزكاة حق لمسلمين مساكين حبسه عليه. Báyìí torí pé zaka yẹn ń ta fi ló lẹ́sẹ̀ ní pé ẹ̀tọ́ àwọn mùsùlùmí tó já láìní ni wọ́n á di ẹ̀tọ́ yẹn mọ́lẹ̀ kò tètè fún wọn nígbà tí wọ́n ní ìdí rẹ̀. Fọ̀kànnì ààfin máa ń hàtà wákàlà ilé yìí. Ẹlẹ́sẹ̀ ni ó dẹ̀sìn máa jẹ́ títí ọ̀pọ̀ wọn yóò fi dọ́dọ̀ wọn ti ṣe zaka. Wàhámọ̀lì hajjú ọ̀kánà tí mo bá náà hó ọ̀báyánà rọ́bìhì ìwà àdáhù fọ́kọ̀dọ̀ àjà. ẹ wàá rí hajj ń tiẹ̀ láàrin rẹ̀ fún bẹ́ẹ̀ dẹ́dà ni ìgbà yóò tó bá ti ṣe ó ti ṣe náà ni. wà ní húwa mọ́ta wà húwa wájú dún òṣèké ń wọ̀lámúyẹ hujja. ẹ o ẹnì ẹ bá wá kú ó sì rí ohun tí ó fi ṣe hajj ó sì lágbára ó wá ṣe hajj. على رجعت إلى دنيا أن يهجع أيوة يوقع لما أبدي الله أبالي غير قد أدعي هذا لا سيحيش يدعوني على يا رب لا يأخر الله نفسا لا تطريق يا أيها الذين آمنوا يقومون ورزقنا قبل أن يأتي يوم لا بيع فيه قبل أن يأتي أحدكم الموت ẹnẹ́ nù tẹ̀tọ́lọ́wọ́n bá fi kẹ́yìn kó ti fi kọ́ wa bẹ̀rẹ̀ kọ́ kẹ́yìn. فيقول ربي لولا أخرتني إلى أجل قريب كما ذكر الله بلد عن طرف من الولا رد أسيكم كان فأصدق علي لو سيسي سارة أمي ọ̀rọ̀ hajj yìí náà ń bẹ̀rù rẹ̀ ẹ̀rọ pé máa ṣe hajj yíyọ zaka máa ṣe hajj وأكن من الصالحين هذا سوى ما وينري ولله وعد فلا ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون نسيب تميك على تطلعتكو الله نسي للا عفو ها nítorí kọ́lọ́n ọba kàdí ìròyìn afúnni ní ìròyìn pẹ̀lú ohun tí ó ń ṣe. tó nípa bẹ́ẹ̀ níyẹn bá kú ó sì lówó lọ́wọ́ ó tún á lágbára ọ̀rẹ́ alágbára tó ṣe hajj wàá ṣe hajj sàálà ọ̀rọ̀ jàáta yóò béèrè ìpípadà ìlà dúníyà àti hajj yóò béèrè ìpadà lọ sí ayé yípo òun fẹ́ ṣe hajj ọ̀yẹ́jìbò lè ẹ́ńlẹ̀he àyẹ̀wò jó àní. àti kó kú dídá fáwọn fámìlì rẹ̀ wọ́n ṣe hajj fún. wọ̀nà rẹ̀ ju àyẹ̀kú náà dálẹ́ká muhadiyan àní. ẹ o a sì ń rẹ̀ kàkó sí pé táwọn àfọmọlẹ́bí rẹ̀ bá ti ṣe é fún un ọjà sí pé wọ́n ti ṣe é náà nìyẹn. kámọ làwùká ní alẹ́ ìdẹ́nu àti àníwò bàjẹ́ mọ́ ti. bó ṣe já sí pé tí gbèsè bá wà lọ́rùn ẹ̀ wọ́n wá ṣàgbèsè yẹn fún lẹ́yìn ikú rẹ̀. àti kó ṣe pé gbèsè ni yóò ti kó lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ hajj yẹn náà. àbẹ̀ tí wọ́n bá sọ ọjọ́ gbèsè nísìn ọmọ ẹ̀ bá sán àbábọ̀ rẹ̀ bá sán àbí fún àwọn ọlọ́ba sá lórí pé tí wọ́n bí etí sá fún wọn ti kó lọ́rùn rẹ̀ àwọn rẹ̀ ká kọjá sí pé hajj tó yẹ kó sí dé òsè nìyẹn tí wọ́n bá ti ṣe é fún ó ti kó lọ́rùn rẹ̀ ọkùnrin arábìnrin kan ìdáwà mi kì í lọkùnrin kan lọ béèrè pé yóò mú ní gbèsè lọ́wọ́ tóun lè bá sá iṣẹ́ aláwọ̀ ni àbẹ̀ ó lọ́láwẹ̀ lọ́wọ́ ni tóun lè bá gbà ń ìyá rẹ̀ yẹn bá ní gbèsè lọ́wọ́ àwọn àbàṣán sì kú sí ikú lọ́rùn rẹ̀ ló ti kú lọ́rùn rẹ̀ ní ahán fọ̀dẹ́ inú lọ́ọ̀hì àhákó ẹni ìkọ̀tà gbèsè ọlọ́run gan ló lẹ́tọ̀ọ́jú ẹ̀rẹ̀ ká ṣe kí ni ó ká san ìgbẹ́ yẹn bá ti bá ṣiṣẹ́ hajj tí gbèsè rẹ̀ wà lọ́rùn rẹ̀ yẹn àwọn rẹ̀ kàn kọ́ jásí kó ti kú lọ́rùn rẹ̀ náà nìyẹn ó ti jásí pé gbèsè bá wà lọ́rùn rẹ̀ tá a bá san àá sọ tó sì jáde pé àwọn òkú gbèsè yẹn ó kó lọ́rùn rẹ̀ kó jáde pé àjèjì tó ní gbèsè rẹ̀ yẹn náà náà ti kó lọ́rùn rẹ̀ eléyìí òun ni yàtọ̀ ti ń bẹ láàrin àwọn orígun márààrún yẹn ní arkanu islam ìpè àwọn òkun àwọn alkhawarij ẹ̀kọ́ àwọn ọ̀gá wo sùn ní ẹ̀rọ àti ṣèkẹ̀lé ọ̀rọ̀ láì kálá wọn Ah, láì tẹ̀ ní wo ẹ̀yìn wò rárá bí tí ò kà wá. Ọ̀rẹ́ pé wá túmọ̀ pé àwọn ìpín kíkè <coughs> ọ̀nà tá a fà fẹ́ máa sọ nígbà yìí. Ẹlòmíì máa ń sìn gbọ́ yé ọ̀dọ̀ àwọn sáláfì ìpínyà àlàáfíà ìpínyà kíkè ní. Ẹni tí kúfùrù bá wà lọ́rùn ẹ̀ a máa pè ní kèfèrí. Ah, a máa pè ní kèfèrí. Ọ̀ àfisọ pé nǹkan márùn-ún yẹn mẹ́ta nú ẹ̀ ní ìdí tó ṣe máa yiri ẹ̀wọ̀ ọkọ̀ wà dájọ́ tó bá ṣe déédéé ẹnìyàn fún un ṣàhádàtà yìí nǹkan mi sọ̀rá àti ìta olùdàkà abẹ́ ṣùyàm àwẹ̀ rọmọdán nítorí pé wọ́n lákòókò èèyàn wá ṣe ló sì takò bẹ́ẹ̀ náà wọ́n rò ní ìdí pé ẹja máa yiri ẹ̀wọ̀ nígbà wọn. ṣùgbọ́n hajj àti zaka tó yàtọ̀ sí hajj yọ gbẹ̀sẹ̀ fún kò tètè mú wa ọ̀dọ́ bá ti ṣe náà ó ti ṣe ájì ń tiẹ̀ ìgbà bá ti ṣe ó ti ṣe dàbí òṣè ọba kú bí nǹkan bá ti gbà ṣe ìdí kò lọ́rùn rẹ̀ bí gbèsè tí ẹ̀ máa ń jẹ sọ́run ni ní tàmà kìtàbù alhamdulilayi wàhdà àtàlàdì tábàyì ọ̀pẹ́ ní ọba ọba àṣọ sallallahu ala sayyidina muhammadin inshallah. وما باساج محمد وعلى آله وأصحابه وما جتع على ليه هذا قام آل تماميا ولنا أتباعه وأصحابه أتوا صحابه له هذا تولانا ولانا ولا وجهه قد يكون بابا ستوسي كسوري إيمانيا وأزواجه أتوا يعوه يعوه يقول أقول من سبتاتين من إلا يعومين أجد كل جاية وفي مسا سايلة àmọ́ pátàyàwó rẹ̀ ni wọ́n ṣe àtọ̀sẹ́rú ọdún rí yàtẹ́ táwọn arọmọdọ́mọ rẹ̀ àwọn ọmọ anábì tó bímọ sí wà dáadáa ro Zainab obi Umama Umama náà lọkọ òun náà bímọ كذلك فاطمة فاطمة لها الحسن والحسين أنت وطبعا في عمر بن أبي مجد فاطمة ضاعينا أو معنى بنوا صلى الله عليه وسلم على القرآن الكريم ولقب وسلم تسليما كثيرا حسب أن يسير العفو ولقب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا